nítorí tí èmi ń fẹ́ gidigidi láti rí yín kí èmi kí ó lè fún yín ní ẹ̀bùn ẹ̀mí díẹ̀ kí a lè fi ẹsẹ̀ yín múlẹ̀ èyí nìní kí a lè jùmọ̀ ní ìtùnú nínú yín nípa ìgbàgbọ́ àwa méjèèjì ti yín àti ti èmi ará èmi kò sì fẹ́ kí ẹ̀yin kí ó ṣe aláìmọ̀ pé nígbà pípọ̀ ni èmi ń pinnu rẹ̀ láti tọ̀ wá ṣùgbọ́n ó di ẹtì fún mi di ìsinsìnyí kí èmi kí ó lè ní èso díẹ̀ nínú yín pẹ̀lú gẹ́gẹ́ bí láàrin àwọn kèfèrí ìyókù mo di ajigbèsè àwọn eléni àti àwọn aláìgbédè àwọn ọlọ́gbọ́n àti àwọn aláìgbọ́n tó bẹ́ẹ̀ bí ó ti wà ní ipá mi mo múra tán láti wàásù ìrere fún ẹ̀yin ará Róòmù pẹ̀lú nítorí èmi kò tijú ìrere Kristi nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́ fún Júù ṣáájú àti fún Hélénì pẹ̀lú nítorí nínú rẹ̀ ni òdodo Ọlọ́run hàn láti ìgbàgbọ́ dé ìgbàgbọ́ gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé. ṣùgbọ́n olódodo yóò wà nípa ìgbàgbọ́. nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀run wá sí gbogbo àìwà bí Ọlọ́run àti àìṣòdodo ènìyàn àwọn ẹni tí ó fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀ nítorí ohun tí a lè mọ̀ ní ti Ọlọ́run ó farahàn nínú wọn nítorí Ọlọ́run ti fi í hàn fún wọn nítorí ohun rẹ̀ tí ó farasin láti ìgbà dídá ayé a rí wọn gbangba a ń fi òye ohun tí a dá mọ̀ àní agbára àti ìwà Ọlọ́run rẹ̀ ayérayé kí wọn kí ó lè wà lé àìríwí nítorí ìgbà tí wọ́n mọ ọlọ́run wọn kò yìn ín lógo bí ọlọ́run bẹ́ẹ̀ ni wọn kò sì dúpẹ́ ṣùgbọ́n wọ́n ń wá ìdásán ní ìrònú wọn a sì mú ọkàn òmùgọ̀ wọn ṣókùnkùn wọ́n ń pe ara wọn ní ọlọ́gbọ́n wọ́n di aṣiwèrè wọ́n sì pa ògo ọlọ́run tí kì díbàjẹ́ dà sí àwòrán ère ènìyàn tí díbàjẹ́ àti ti ẹyẹ. E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 nítorí èyí yìí ni Ọlọ́run ṣe fi wọ́n fún ìfẹ́ ìwàkiwà nítorí àwọn obìnrin wọn tilẹ̀ yí ìlò ẹ̀dá padà sí èyí tí ó lòdì sí ẹ̀dá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin pẹ̀lú wọn a máa fi ìlò obìnrin nípa ti ẹ̀dá sílẹ̀ wọn a máa ní ìfẹ́kùfẹ́ gbígbóná sí ara wọn ọkùnrin ń bá ọkùnrin ṣe èyí tí kò yẹ wọ́n sì ń jẹ èrè ìṣìnà wọn nínú ara wọn bí ó ti yẹ sí àti gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀ láti ní ìró Ọlọ́run ní ìmọ̀ wọn Ọlọ́run fi wọ́n fún iyè ríra láti ṣe ohun tí kò tọ́ wọ́n kún fún àìṣòdodo gbogbo àgbèrè ìkà ojú kòkòrò àrankàn wọ́n kún fún ìlara ìpànìyàn ìjà ìtànjẹ ìwà búburú a fi ọ̀rọ̀ kẹ́lẹ́ banijẹ́ a sọ̀rọ̀ ẹni lẹ́yìn a kórìíra ọlọ́run aláfojúdi agbéraga ahalẹ̀ aláròṣe ohun búburú aṣàìgbọràn sí òbí aláìníyè nínú ọ̀dàlẹ̀ aláìnífẹ̀ẹ́ agídí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 nítorí nínú ohun tí ìwọ ń ṣe ìdájọ́ ẹlòmíràn ìwọ ń dá ara rẹ lẹ́bi nítorí ìwọ tí ń dájọ́ ń ṣe ohun kan náà ṣùgbọ́n àwa mọ̀ pé ìdájọ́ Ọlọ́run jẹ́ gẹ́gẹ́ bí òtítọ́ sí gbogbo àwọn tí ó ń ṣe irú ohun báwọn nì àti ìwọ ọkùnrin náà ti ń ṣe ìdájọ́ àwọn tí ń ṣe irú ohun báwọn nì tí ìwọ sì ń ṣe bẹ́ẹ̀ náà ìwọ rò èyí pé ìwọ ò yọ nínú ìdájọ́ Ọlọ́run tàbí ìwọ gan ọ̀rọ̀ oore àti ìpamọ́ra àti sùúrù rẹ̀ ní àìmọ̀ pé oore Ọlọ́run ni ó ń fà ọ lọ sí ìrònúpìwàdà ṣùgbọ́n gẹ́gẹ́ bí líle àti àìrònúpìwàdà ọkàn rẹ ni ìwọ ń fi ìbínú ṣúra fún ara rẹ de ọjọ́ ìbínú àti ti ìfihàn ìdájọ́ òdodo Ọlọ́run ẹni tí yóò san án fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ fún àwọn tí ń fi sùúrù ní rere ṣe wá ògo àti ọlá àti àìdìbàjẹ́ ìyè àìnípẹ̀kun ṣùgbọ́n fún àwọn oníjà tí wọn kò sì gba òtítọ́ gbọ́ ṣùgbọ́n tí wọ́n ń gba ìṣòdodo gbọ́ ìrunú àti ìbínú yóò wà ìpọ́njú àti ìrora lórí olúkúlùkù ọkàn ènìyàn tí ń hùwà ibi ti júù ṣáájú àti ti Hélénì pẹ̀lú ṣùgbọ́n ògo àti ọlá àti àlàáfíà fún olúkúlùkù ẹni tí ń hùwà rere fún Júù ṣáájú àti fún Hélénì pẹ̀lú nítorí ojúṣàájú ènìyàn kò sí lọ́dọ̀ Ọlọ́run nítorí iye àwọn tí ó ṣẹ̀ ní àìlófin wọn ó sì ṣègbé láìlófin àti iye àwọn tí ó ṣẹ̀ lábẹ́ òfin àwọn ni a ó fi òfin dá lẹ́jọ́ nítorí kìí ṣe àwọn olùgbọ́ òfin ni aláre lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n àwọn olùṣe òfin ni a ó dá láre nítorí nígbà tí àwọn kèfèrí tí kò ní òfin bá ṣe ohun tí ó wà nínú òfin nípa ẹ̀dá àwọn wọ̀nyí tí kò ní òfin jẹ́ òfin fún ara wọn àwọn ẹni tí ó fi hàn pé akọ̀wé iṣẹ́ òfin sí wọn ní ọkàn tí ọkàn wọn sì ń jẹ́ wọn lẹ́rìí tí ìró wọn láàrin ara wọn sì ń fi wọ́n sùn tàbí tí ó ń gbè wọ́n. ní ọjọ́ náà nígbà tí ọlọ́run yóò ti pa jésù kristi ṣe ìdájọ́ àṣírí ènìyàn gẹ́gẹ́ bí ìrere mi ṣùgbọ́n bí a bá ń pe ìwọ ní júù tí o sì sinmi lé òfin tí o sì ń ṣògo nínú ọlọ́run tí o sì mọ ìfẹ́ rẹ̀ tí o sì dán ohun tí ó yàtọ̀ wò ẹni tí a ti kọ́ ní òfin tí o sì gbé ojú lé ara rẹ pé ìwọ ni amọ̀nà àwọn afọ́jú ìmọ́lẹ̀ àwọn tí ó wà ní òkùnkùn olùkọ́ àwọn aláìmòye olùkọ́ àwọn ọmọdé ẹni tí ó ní àfarawé ìmọ̀ àti òtítọ́ òfin ní ọwọ́ ǹjẹ́ ìwọ tí ó ń kọ́ ẹlòmíràn ìwọ kò kọ́ ara rẹ ìwọ tí ò ń wàásù kí ènìyàn kí ó má jalè ìwọ ń jalè ìwọ tí ò ń wí pé kí ènìyàn kí wọ́n ṣe panṣágà ìwọ ń ṣe panṣágà ìwọ tí ó ṣe ọ̀ọ́ sí òrìṣà ìwọ ń ja tẹ́ḿpìlì ní olè ìwọ tí ń ṣògo nínú òfin ní rírú òfin ìwọ bu ọlọ́run ní ọlá kù. nítorí orúkọ ọlọ́run sáàdì ìsọ̀rọ̀ búburú sí nínú àwọn kèfèrí nítorí yín gẹ́gẹ́ bí a ti kọ. nítorí ìkọlà ní èrè lóòótọ́ bí ìwọ bá pa òfin mọ́ ṣùgbọ́n bí ìwọ bá jẹ́ arúfin ìkọlà rẹ di àìkọlà nítorí náà bí aláìkọlà bá pa ìlànà òfin mọ́ a kì yóò ha ka ìkọlà rẹ̀ sí ìkọlà bí? aláìkọlà nípa ti ẹ̀dá bí ó bá pa òfin mọ́ kì yóò ha dá ẹ̀bi fún ìwọ tí o jẹ́ arúfin nípa ti ìwé àti ìkọlà kì í ṣe èyí tí ó farahàn ní jù bẹ́ẹ̀ ni kì í ṣe èyí tí ó farahàn ní ara ni ìkọlà ṣùgbọ́n jù ti inú ni jù àti ìkọlà ti ọkàn nínú ẹ̀mí ni kì í ṣe ti òde ara ìyìn ẹni tí kò sí lọ́dọ̀ ènìyàn bí kò ṣe lọ́dọ̀ Ọlọ́run. Róòmù orí kẹta. Ǹjẹ́ àǹfààní kí a ní ti Júù tàbí kí ni èrè là kíkọ? Pípọ̀ lọ́nà gbogbo. Èkíní nítorí pé àwọn ni a fi ọ̀rọ̀ Ọlọ́run lé lọ́wọ́ ǹjẹ́ kí a ní bí àwọn kan jẹ́ aláìgbàgbọ́ àìgbàgbọ́ wọn yóò á òtítọ́ Ọlọ́run di asán bí kí a mọ̀ rí i kọ́lọ́run jẹ́ olóòótọ́ àti olúkúlùkù ènìyàn jẹ́ èké gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé. kí a lè dá ọ láre nínú ọ̀rọ̀ rẹ ṣùgbọ́n kí ìwọ lè ṣẹ́gun nígbà tí ìwọ bá wá sí ìdájọ́. ṣùgbọ́n bí àìṣòdodo wa bá yin òdodo Ọlọ́run kí ni àwa ó wí? Ọlọ́run ti ń fi ìbínú rẹ̀ hàn a aláìṣòdodo bí? Mo fi ṣe àkàwé bí ènìyàn kí a mọ̀ rí bí bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò ha ṣe lè dájọ́ aráyé nítorí bí òtítọ́ Ọlọ́run bá di pípọ̀ sí ìyìn rẹ̀ nítorí èké mi èéṣe tí a fi ń dá mi lẹ́jọ́ bí ẹlẹ́ṣẹ̀ mọ́ sí. Si èéṣe tí a kò sì wí pé gẹ́gẹ́ bí a ti ń sọ̀rọ̀ wa ní ibi àti gẹ́gẹ́ bí àwọn kan ti ń sọ pé àwa ń wí pé ẹ jẹ́ kí a máa ṣe búburú kí rere kí ó lè jáde wá àwọn ẹni tí ẹ̀bi wọn tọ́ ǹjẹ́ kí a ní àwa a jù wọ́n bí kò rí bẹ́ẹ̀ rárá nítorí a ti fi hàn ṣáájú pé àti àwọn Júù àti àwọn Hélénì gbogbo wọn ni ó wà lábẹ́ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé. kò sí ẹni tí í ṣe olódodo kò sí ẹnìkan kò sí ẹni tí ò yéye kò sí ẹni tí ń wá Ọlọ́run gbogbo wọn ni ó ti yapa wọ́n jùmọ̀ di aláìlérè kò sí ẹni tí ń ṣe rere kò tilẹ̀ sí ẹnìkan ìsàkú tí ó ṣí sílẹ̀ ní ọ̀fun wọn ahọ́n wọn ni wọ́n fi ń ṣe ìtànjẹ òru pamọ́lẹ̀ ń bẹ lábẹ́ ètè wọn ẹnu ẹni tí ó kún fún èpè àti fún ọ̀rọ̀ kíkorò ẹsẹ̀ wọn yára láti ta ẹ̀jẹ̀ sílẹ̀ ìparun àti ìpọ́njú wà ní ọ̀nà wọn ọ̀nà àlàáfíà ni wọn kò sì mọ̀ ìbẹ̀rù Ọlọ́run kò sí níwájú wọn. àwa sì mọ̀ pé ohunkóhun tí òfin bá wí ó ń wí fún àwọn tí ó wà lábẹ́ òfin kí gbogbo ẹnu kí ó lè pamọ́ àti kí a lè mú gbogbo aráyé wá sábẹ́ ìdájọ́ Ọlọ́run nítorí pé nípa iṣẹ́ òfin a kì yóò dá ẹnikẹ́ni láre níwájú rẹ̀ nítorí nípa òfin ni ìmọ̀ ẹ̀ṣẹ̀ ti wá ṣùgbọ́n nísinsìnyí a ti fi òdodo Ọlọ́run hàn láìsí òfin tí a ń jẹ́rìí sí nípa òfin àti nípa àwọn wòlíì àní òdodo Ọlọ́run nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi sí gbogbo ènìyàn àti lára gbogbo àwọn tí ó gbàgbọ́ nítorí tí kò sí ìyàtọ̀ gbogbo ènìyàn ni ó sá àti ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo Ọlọ́run àwọn ẹni tí a ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa orí ọ̀fẹ́ rẹ̀ nípa ìdáǹdè tí ó wà nínú Kristi Jésù ẹni tí Ọlọ́run ti gbé kalẹ̀ láti jẹ́ ètùtù nípa ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀ láti fi òdodo rẹ̀ hàn nítorí ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti kọjá nínú ìpamọ́ra Ọlọ́run láti fi òdodo rẹ̀ hàn ní ìgbà ìsinsìnyí kí ó lè jẹ́ olódodo àti olùdárí ẹni tí ó gba Jésù gbọ́ ọ̀nà ìṣògo dà àti mú un kúrò nípa òfin wo ti iṣẹ́ bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n nípa òfin ìgbàgbọ́ nítorí náà parí rẹ̀ sí pé nípa ìgbàgbọ́ ni a ń dá ènìyàn láre láìsí iṣẹ́ òfin ọlọ́run àwọn júù nìkan a kì á ṣe ti àwọn kèfèrí pẹ̀lú bẹ́ẹ̀ ni ti àwọn kèfèrí ni pẹ̀lú bí ó ti jẹ́ pé ọlọ́run kan ni tí yóò dá àwọn akọlà láre nípa ìgbàgbọ́ àti àwọn aláìkọlà nítorí ìgbàgbọ́ wọn àwa à ń sọ òfin dasán nípa ìgbàgbọ́ bí kí a má rí ṣùgbọ́n à ń fi òfin múlẹ̀. róòmù orí kẹrin. ǹjẹ́ kí ni àwa ó wá wí pé ábúráhámù bàbá wa nípa ti ara rí nítorí bí a bá dá ábúráhámù láre nípa iṣẹ́ ó ní ohun ìṣògo ṣùgbọ́n kì í ṣe níwájú Ọlọ́run ìwé mímọ́ àti wí Ábúráhámù gba Ọlọ́run gbọ́ a sì kà á sí òdodo fún un ǹjẹ́ fún ẹni tí ó ṣiṣẹ́ a kò ka èrè náà sí orí ọ̀fẹ́ bí kò ṣe sí gbèsè ṣùgbọ́n fún ẹni tí kò ṣiṣẹ́ tí ó sì ń gba ẹni tí ó ń dá ènìyàn búburú láre gbọ́ a ka ìgbàgbọ́ rẹ̀ sí òdodo. Si gẹ́gẹ́ bí dáfídì pẹ̀lú ti pe olúwa rẹ̀ náà ní ẹni ìbùkún ẹni tí ọlọ́run ka òdodo sí láìsí ti iṣẹ́ wípé. ìbùkún ni fún àwọn ẹni tí a dárí ìrékọjá wọn jì tí a sì bò ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀ ìbùkún ni fún ọkùnrin náà ẹni tí olúwa kò ka ẹ̀ṣẹ̀ sí ní ọrùn. ìbùkún yìí a jẹ́ ti àwọn akọlà nìkan ni tàbí ti àwọn aláìkọlà pẹ̀lú nítorí tí a wí pé a ka ìgbàgbọ́ fún Ábúráhámù sí òdodo báwo ni a kà á sí i nígbà tí ó wà ní ìkọlà tàbí ní àìkọlà kì í ṣe ní ìkọlà ṣùgbọ́n ní àìkọlà ni ó sì gba àmì ìkọlà èdìdí òdodo ìgbàgbọ́ tí ó ní nígbà tí ó wà ní àìkọlà kí ó lè ṣe baba gbogbo àwọn tí ó gbàgbọ́ bí a kò tilẹ̀ kọ wọ́n ní ilà kí a lè ka òdodo sí wọn pẹ̀lú àti baba ìkọlà fún àwọn tí kò sí nínú kìkì àwọn akọlà nìkan ṣùgbọ́n tí ń rìn pẹ̀lú nípasẹ̀ ìgbàgbọ́ Abraham bàbá wa tí ó ní ní àìkọlà nítorí ìlérí fún Abraham tàbí fún irú ọmọ rẹ̀ pé òun ò ṣe àrólé ayé kì í ṣe nípa òfin bí kò ṣe nípa òdodo ìgbàgbọ́ nítorí bí àwọn tí ń ṣe ti òfin bá ṣe àrólé ìgbàgbọ́ di asán ìlérí sì di aláìlágbára nítorí òfin ń ṣiṣẹ́ ìbínú ṣùgbọ́n níbi tí òfin kò bá sí ìrúfin kò sí níbẹ̀ nítorí náà ni ó fi ṣe ti ipa ìgbàgbọ́ kí ó lè ṣe ti ipa orí ọ̀fẹ́ kí ìlérí kí ó lè dá gbogbo irú ọmọ lójú kì í ṣe àwọn ti ipa òfin nìkan ṣùgbọ́n àti fún àwọn ti inú ìgbàgbọ́ Ábúráhámù pẹ̀lú ẹni tí í ṣe bàbá gbogbo wa gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé mo ti fi ọ́ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀ níwájú ẹni tí òun gbàgbọ́ Ọlọ́run tìkára rẹ̀ tí ó sọ òkú di ààyè tí ó sì pe ohùn wọn nì tí kò sí bí ẹni pé wọ́n ti wà nígbà tí ìrètí kò sí ẹni tí ó gbàgbọ́ ní ìrètí kí ó lè di bàbá orílẹ̀-èdè púpọ̀ gẹ́gẹ́ bí èyí tí a ti wí pé báyìí ni irú ọmọ rẹ yóò rí ẹni tí kò ṣe àìlera ní ìgbàgbọ́ kò ro ti ara òun tìkára rẹ̀ tí ó ti kú tán nígbà tí ó tó bí ẹni ìwọ̀n ọgọ́rùn-ún ọdún àti kíkú inú Séra kò fi àìgbàgbọ́ ṣiyèméjì ìlérí Ọlọ́run ṣùgbọ́n ó lè ní ìgbàgbọ́ ó ń fi ògo fún Ọlọ́run nígbà tí ó sáà ti mọ̀ dájúdájú pé ohun tí òun bá ti lérí ó sì lè ṣe é nítorí náà ni a sì ṣe kà á sí òdodo fún un a kò sá kọ ọ́ nítorí tirẹ̀ nìkan pé a kà á sí fún un ṣùgbọ́n nítorí tiwa pẹ̀lú ẹni tí a ó sì kà á sí fún bí àwa bá gbà á gbọ́ ẹni tí ó gbé Jésù Olúwa wa dìde kúrò nínú òkú ẹni tí a fi tọrẹ ẹ̀ṣẹ̀ wa tí a sì jíǹde nítorí ìdáláre wa. Róòmù orí karùn-ún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 nígbà tí àwa wà ní ọ̀tá a mú wa bá ọlọ́run làjà nípa kú ọmọ rẹ̀ mélòó mélòó nígbà tí a là wá ní ìjà tán ni a ó gbà wá là nípa ìyè rẹ̀ kì í sì ṣe bẹ́ẹ̀ nìkan ṣùgbọ́n àwa ń ṣògo nínú ọlọ́run nípa olúwa wa jésù kristi nípasẹ̀ ẹni tí àwa ti rí ìlàjà gbà nísinsìnyí nítorí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti ti ipa ọ̀dọ̀ ènìyàn kan wọ ayé àti ikú nípa ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni ikú sì kọjá sórí ènìyàn gbogbo láti ọ̀dọ̀ ẹni tí gbogbo ènìyàn ti dẹ́ṣẹ̀ nítorí kí òfin kí ó tó dé ẹ̀ṣẹ̀ ti wà ní ayé ṣùgbọ́n a kò ka ẹ̀ṣẹ̀ sí ni lọ́rùn nígbà tí òfin kò sí ṣùgbọ́n ikú jọba láti ìgbà ádámù wá títí fi di ìgbà ti mósè àti lórí àwọn tí kò ṣẹ̀ bí àfarawé ìrékọjá ádámù ẹni tí í ṣe àpẹẹrẹ ẹni tí ń bọ̀ ṣùgbọ́n kì í ṣe bí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹ̀bùn ọ̀fẹ́ nítorí bí nípa ẹ̀ṣẹ̀ ẹnìkan ẹni púpọ̀ kú mélòó mélòó ni oore ọ̀fẹ́ Ọlọ́run àti ẹ̀bùn nínú oore ọ̀fẹ́ ọkùnrin kan Jésù Kristi di púpọ̀ fún ẹni púpọ̀ kì í sì ṣe bí nípa ẹnìkan tí ó ṣẹ̀ ni ẹ̀bùn náà nítorí ìdájọ́ ti pasẹ̀ ẹnìkan wá fún ìdálẹ́bi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 nítorí gẹ́gẹ́ bí nípa àìgbọràn ènìyàn kan ènìyàn púpọ̀ di ẹlẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ni nípa ìgbọràn ẹnìkan a ó sọ ènìyàn púpọ̀ di olódodo ṣùgbọ́n òfin bọ́ sí inú rẹ̀ kí ẹ̀ṣẹ̀ lè di púpọ̀ ṣùgbọ́n níbi tí ẹ̀ṣẹ̀ di púpọ̀ oore ọ̀fẹ́ di púpọ̀ rékọjá pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo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 nítorí àwa mọ̀ pé bí a ti jí Kristi dìde kúrò nínú òkú kò ní í kú mọ́ ikú kò ní ipá lórí rẹ̀ mọ́ nítorí ikú tí ó kú ó kú sí ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan nítorí wíwà tí ó wà láàyè ó wà láàyè sí Ọlọ́run bẹ́ẹ̀ ni kí ẹ̀yin pẹ̀lú ka yín bí òkú sí ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n bí alààyè sí Ọlọ́run nínú Kristi Jésù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 ìbáà ṣe ti ẹ̀ṣẹ̀ sínú ikú tàbí ti ìgbọràn sí òdodo ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run pé bí ẹ̀yin ti jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ rí ẹ̀yin jẹ́ olùgbọràn láti ọkàn wá sí àpẹẹrẹ ẹ̀kọ́ tí a fi yín lé lọ́wọ́ bí a sì ti sọ yín di òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀ ẹ̀yin di ẹrú òdodo èmi ń sọ̀rọ̀ bí ènìyàn nítorí àìlera ara yín nítorí bí ẹ̀yin ti jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ bí ẹrú fún ìwà ẹ̀rí àti fún ẹ̀ṣẹ̀ dé inú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí ẹ̀yin kí ó jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ nísinsìnyí bí ẹrú fún òdodo sí ìwà mímọ́ nítorí nígbà tí ẹ̀yin ti jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ ẹ̀yin wà ní òmìnira sí òdodo ǹjẹ́ èso kí ni ẹ̀yin a ní nígbà náà nínú ohun tí ojú ń tì yín sí nísinsìnyí? nítorí òpin nǹkan wọn ni ikú ni ṣùgbọ́n nísinsìnyí tí a sọ yín di òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀ tí ẹ̀yin sì di ẹrú Ọlọ́run ẹ̀yin ní èso yín sí ìwà mímọ́ àti òpin rẹ̀ ìyè àìnípẹ̀kun nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ni ìyè tí kò nípẹ̀kun nínú Kristi Jésù Olúwa wa. Wa róòmù orí keje. tàbí ẹ̀yin aṣe aláìmọ̀ ará nítorí àwọn tí ó mọ òfin ni èmi ń bá sọ̀rọ̀ pé òfin ní ipá lórí ènìyàn níwọ̀n ìgbà tí ó bá wà láàyè nítorí obìnrin tí ó ní ọkọ ìwọ̀n ìgbà tí ọkọ náà wà láàyè a fi òfin dè é mọ́ ọkọ náà ṣùgbọ́n bí ọkọ náà bá kú a tú u sílẹ̀ kúrò nínú òfin ọkọ náà ǹjẹ́ bí ó bá ní ọkọ mìíràn nígbà tí ọkọ rẹ̀ wà láàyè panṣágà ni a ó pè é ṣùgbọ́n bí ọkọ rẹ̀ bá kú ó bọ́ lọ́wọ́ òfin náà kì yóò sì jẹ́ panṣágà bí ó bá ní ọkọ mìíràn bẹ́ẹ̀ ni ẹ̀yin ará mi ẹ̀yin pẹ̀lú ti di òkú sí òfin nípa ara Kristi kí ẹ̀yin kí ó lè ní ẹlòmíràn àní ẹni tí a jíǹde kúrò nínú òkú kí àwa kí ó lè so èso fún Ọlọ́run nítorí ìgbà tí àwa wà nípa ti ara ìfẹ́kúfẹ́ ẹ̀ṣẹ̀ tí ó wà nípa òfin ó ń ṣiṣẹ́ nínú àwọn ẹ̀yà ara wa láti so èso sí ikú ṣùgbọ́n nísinsìnyí a fi wá sílẹ̀ kúrò nínú òfin nítorí a ti kú sí èyí tí a ti dè wá sínú rẹ̀ kí àwa kí ó lè máa sìn ní ọ̀tun ẹ̀mí kí ó má ṣe ní òde ara ti àtijọ́ ǹjẹ́ àwa ò á ti wí òfin àìṣe ẹ̀ṣẹ̀ bí kí a má rí i ṣùgbọ́n èmi kò ti mọ ẹ̀ṣẹ̀ bí kò ṣe pé nípa òfin èmi kò sáà ti mọ ojú kòkòrò bí kò ṣe bí òfin ti wí pé ìwọ kò gbọdọ̀ ṣe kòkòrò ẹ̀ṣẹ̀ sì ti pa òfin rí ààyè ó ṣiṣẹ́ onírúurú ìfẹ́kúfẹ́ nínú mi nítorí láìsí òfin ẹ̀ṣẹ̀ kú èmi sì ti wà láàyè láìsí òfin nígbà kan rí ṣùgbọ́n nígbà tí òfin dé ẹ̀ṣẹ̀ sọjí èmi sì kú òfin tí a ṣe fún ìyè èyí ni èmi sì wá rí pé ó jẹ́ fún ikú nítorí ẹ̀ṣẹ̀ ti pa òfin rí àyè ó tàn mí jẹ ó sì ti ipa rẹ̀ lù mí pa bẹ́ẹ̀ ni mímọ́ ni òfin mímọ́ sì ni àṣẹ àti òdodo àti dídára ǹjẹ́ ohun tí ó dára di ikú fún mi bí kí a má rí i ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kí ó lè farahàn bí ẹ̀ṣẹ̀ ó ń ti ipa ohun tí ó dára ṣiṣẹ́ ikú nínú mi kí ẹ̀ṣẹ̀ lè ti ipa òfin di búburú ré kọjá nítorí àwa mọ̀ pé ohun ẹ̀mí ni òfin ṣùgbọ́n ẹni tí ara ni èmi tí a ti tà sábẹ́ òfin nítorí ohun tí èmi ń ṣe èmi kò mọ̀ nítorí kì í ṣe ohun tí mo fẹ́ ni èmi ń ṣe ṣùgbọ́n ohun tí mo kórìíra ni èmi ń ṣe ṣùgbọ́n bí ó bá ṣe pé ohun tí èmi kò fẹ́ èyí nì ni èmi ń ṣe mo gbà pé òfin dára ǹjẹ́ nísinsìnyí kì í ṣe èmi ni ó ń ṣe é mọ́ bí kò ṣe ẹ̀ṣẹ̀ tí ó ń gbé inú mi nítorí èmi mọ̀ pé kò sí ohun rere kan tí ń gbé inú mi èyí nì nínú ara mi nítorí ìfẹ́ ohun tí ó dára ń bẹ fún mi ṣùgbọ́n ọ̀nà àti ṣe é ni èmi kò rí nítorí ire tí èmi ń fẹ́ èmi kò ṣe ṣùgbọ́n búburú tí èmi kò fẹ́ èyí nì ni èmi ń ṣe ṣùgbọ́n bí ó bá ṣe pé ohun tí èmi kò fẹ́ èyí nì ni èmi ń ṣe èmi kì í ṣe é mọ́ bí kò ṣe ẹ̀ṣẹ̀ tí ń gbé inú mi. ǹjẹ́ mo rí ní ti òfin pé bí èmi ti ń fẹ́ láti máa ṣe rere búburú a máa wà lọ́dọ̀ mi. inú mi ṣàdùn sí òfin Ọlọ́run nípa ẹni ti inú. ṣùgbọ́n mo rí òfin mìíràn nínú àwọn ẹ̀yà ara mi tí ń bá òfin inú mi jagun tí ó sì ń dì mí ní ìgbèkùn wá fún òfin ẹ̀ṣẹ̀ tí ó ń bẹ nínú àwọn ẹ̀yà ara mi èmi ẹni òṣì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 nítorí èrò ti ara ọ̀tá ni sí Ọlọ́run nítorí kì í tẹríba fún òfin Ọlọ́run òun kò tilẹ̀ lè ṣe é bẹ́ẹ̀ ni àwọn tí ó wà nínú ti ara kò lè wu Ọlọ́run ṣùgbọ́n ẹ̀yin kò sí nínú ti ara bí kò ṣe nínú ti ẹ̀mí bí ó bá ṣe pé ẹ̀mí Ọlọ́run gbé inú yín ṣùgbọ́n bí ẹnikẹ́ni kò bá ní ẹ̀mí Kristi òun kò sí nínú ẹni tirẹ̀ bí Kristi bá sì wà nínú yín ara jẹ́ òkú nítorí ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀mí jẹ́ ìyè nítorí òdodo ṣùgbọ́n bí ẹ̀mí ẹni tí ó jí Jésù dìde kúrò nínú òkú bá ń gbé inú yín ẹni tí ó jí Kristi Jésù dìde kúrò nínú òkú yóò fi ẹ̀mí rẹ̀ tí ń gbé inú yín sọ ara kíkú yín di ààyè pẹ̀lú ǹjẹ́ nítorí náà ará ajigbèsè ni àwa kì í ṣe ara ni a jẹ ní gbèsè tí a ó fi máa wà nípa ti ara nítorí bí ẹ̀yin bá wà ní ti ara ẹ̀yin ò kú ṣùgbọ́n nípa ẹ̀mí bí ẹ̀yin bá ń pa iṣẹ́ ti ara run ẹ̀yin ò yè nítorí iye àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá àwọn ní í ṣe ọmọ Ọlọ́run nítorí ẹ̀yin kò tún gba ẹ̀mí ẹrú láti máa bẹ̀rù mọ́ ṣùgbọ́n ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ nípa èyí tí àwa fi ń ké pé hábà bàbá ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run ni àwa í ṣe bí àwa bá sì jẹ́ ọmọ ǹjẹ́ àjogún ni àwa àjogún Ọlọ́run àti àjùmọ̀jogún pẹ̀lú Kristi bí ó bá ṣe pé àwa bá a jìyà kí a sì lè ṣe wá lógo pẹ̀lú rẹ̀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 sí òmìnira ògo àwọn ọmọ Ọlọ́run nítorí àwa mọ̀ pé gbogbo ẹ̀dá ni ó jùmọ̀ kérora tí ó sì ń rọbí pọ̀ títí di ìsinsìnyí kì í sì ṣe àwọn nìkan ṣùgbọ́n àwa tìkára wa pẹ̀lú tí ó ní àkọ́sọ ẹ̀mí àní àwa tìkára wa ń kérora nínú ara wa àwa ń dúró de ìsọdọmọ àní ìdáǹdè ara wa nítorí ìrètí ni a fi gbà wá là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 àwọn tí ó sì ti yàn tẹ́lẹ̀ àwọn ni ó sì ti pè àwọn ẹni tí ó sì ti pè àwọn ni ó sì ti dá láre àwọn ẹni tí ó sì ti dá láre àwọn ni ó sì ti ṣe lógo ǹjẹ́ kí ni àwa wàá wí sí nǹkan wọ̀nyí bí Ọlọ́run bá wà fún wa ta ni yóò kọ ojú ìjà sí wa ẹni tí kò dá ọmọ òun tìkára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò a ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́ ta ni yóò a ka ohunkóhun sí ọrùn àwọn àyànfẹ́ ọlọ́run ìhà ṣe ọlọ́run tí ń dáre ta ni ẹni tí ń dẹ́bi ìhà ṣe kristi jésù tí ó kú kí a sá àkúkú wípé tí a ti jí dìde kúrò nínú òkú ẹni tí ó sì wà ní ọwọ́ ọ̀tún ọlọ́run tí ó sì ń bẹ̀bẹ̀ fún wa ta ni yóò ayà wá kúrò nínú ìfẹ́ Kristi ìpọ́njú ni tàbí wàhálà tàbí inúnibíni tàbí ìyàn tàbí ìhòhò tàbí ewu tàbí idà gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé nítorí rẹ̀ ni a ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́ à ń kà wá sí bí àgùntàn fún pípa ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí àwa ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa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 róòmù orí kẹsàn-án. òtítọ́ ni èmi ń sọ nínú kristi èmi kò ṣèké ọkàn mi sì ń jẹ́ mi ní ẹ̀rí nínú ẹ̀mí mímọ́ pé mo ní ìbìnújẹ́ púpọ̀ àti ìkáàánú ìgbà gbogbo ní ọkàn mi nítorí mo fẹ́rẹ̀ lè gbàdúrà pé kí á ké èmi tìkára mi kúrò lọ́dọ̀ kristi nítorí àwọn ará mi àwọn ìbátan mi nípa ti ara àwọn ẹni tí í ṣe Ísírẹ́lì tí àwọn ẹni tí ìsọdọmọ ń ṣe àti ògo àti májẹ̀mú àti ìfúnnilófin àti ìsìn Ọlọ́run àti àwọn ìlérí ti ẹni tí àwọn baba í ṣe àti láti ọ̀dọ̀ àwọn ẹni tí Kristi ti wá nípa ti ara ẹni tí ó borí ohun gbogbo Ọlọ́run olùbùkún láéláé àmín ṣùgbọ́n kì í ṣe pé nítorí ọ̀rọ̀ Ọlọ́run di asán kì í sáà ṣe gbogbo àwọn tí ó ti inú Ísírẹ́lì wá àwọn ní Ísírẹ́lì bẹ́ẹ̀ ni kì í ṣe pé nítorí wọ́n jẹ́ ẹrú ọmọ Ábúráhámù gbogbo wọn ni ọmọ ṣùgbọ́n nínú Ísákì ni a ó ti pe irú ọmọ rẹ̀ èyí ni ni pé kì í ṣe àwọn ọmọ nípa ti ara ni ọmọ Ọlọ́run ṣùgbọ́n àwọn ọmọ ìlérí ni a kà ní irú ọmọ nítorí ọ̀rọ̀ ìlérí ni èyí níwòye àmọ́dún ni èmi ò wá Sárà yóò sì ní ọmọkùnrin kì í sì ṣe kìkì èyí ṣùgbọ́n nígbà tí Rèbékà pẹ̀lú lóyún fún ẹnìkan fún Ísákì bàbá wa nítorí nígbà tí a kò tí ì bí àwọn ọmọ náà bẹ́ẹ̀ ni wọn kò tí ì ṣe rere tàbí búburú kí ìpinnu Ọlọ́run nípa ti ìyànfẹ́ kí ó lè dúró kì í ṣe nípa ti iṣẹ́ bí kò ṣe ti ẹni tí ń pe ni. a ti sọ fún un pé ẹ̀gbọ́n ni yóò máa sin àbúrò gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé Jákọ́bù ni mo fẹ́ràn ṣùgbọ́n Ísọ̀ ni mo kórìíra ǹjẹ́ àwa ó àti wí àìṣòdodo a wà lọ́dọ̀ Ọlọ́run bí kí a mọ̀ rí i nítorí ó wí fún Mósè pé. èmi ó ṣàánú fún ẹni tí èmi ó ṣàánú fún èmi ó sì ṣe ìyọ́nú fún ẹni tí èmi ó ṣe ìyọ́nú fún. ǹjẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ti ẹni tí ó fẹ́ kì í sì ṣe ti ẹni tí ń sáré bí kò ṣe ti Ọlọ́run tí ń ṣàánú nítorí ìwé mímọ́ wí fún Fáráò pé. nítorí èyí yìí náà ni mo ṣe gbé ọ dìde kí èmi kí ó lè fi agbára mi hàn lára rẹ. kí a sì lè máa ròyìn orúkọ mi ká gbogbo ayé. nítorí náà ni o ṣe ń ṣàánú fún ẹni tí ó wù ú ẹni tí ó wù ú á sì mú un ní ọkàn lé. ìwọ ò sì wí fún mi pé kí ni ó àtúnbániwí sí nítorí ta ni ó ń de ìfẹ́ rẹ̀ lọ́nà bẹ́ẹ̀ kọ́ ìwọ ènìyàn ta ni ìwọ ti ń dá Ọlọ́run lóhùn ohun tí a mọ. a máa wí fún ẹni tí ó mọ̀ ọ́n pé èéṣe tí ìwọ fi mọ̀ mí báyìí amọ̀kòkòkò a ní agbára lórí amọ̀ nínú ìṣù kan náà láti ṣe apá kan ní ohun èlò sí ọlá àti apá kan ní ohun èlò sí àìlọ́lá ǹjẹ́ bí Ọlọ́run bá fẹ́ fi ìbínú rẹ̀ hàn ń kọ́ tí ó sì fẹ́ sọ agbára rẹ̀ di mímọ̀ tí ó sì mú sùúrù púpọ̀ fún àwọn ohun èlò ìbínú tí a ṣe fún ìparun àti kí ó lè sọ ọ̀rọ̀ ògo rẹ̀ di mímọ̀ lára àwọn ohun èlò àánú tí ó ti pèsè ṣáájú fún ògo àní àwa tí ó ti pè kìí ṣe nínú àwọn Júù nìkan ṣùgbọ́n nínú àwọn kèfèrí pẹ̀lú bí ó ti wí pẹ̀lú ní ó sí àpé. èmi ó pe àwọn tí kìí ṣe ènìyàn mi ní ènìyàn mi àti ẹni tí kìí ṣe àyànfẹ́ ní àyànfẹ́ yóò sì ṣe ní ibi tí agbé ti sọ fún wọn pé ẹ̀yin kì í ṣe ènìyàn mi níbẹ̀ ni a ó gbé pè wọ́n ní ọmọ ọlọ́run alààyè. aísáyà sì kígbe nítorí ísírẹ́lì pé. bí iye àwọn ọmọ ísírẹ́lì bá rí bí iyanrìn òkun apá kan ni a ó gbàlà nítorí olúwa yóò mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ lórí ilẹ̀ ayé yóò parí rẹ̀ yóò sì ké e kúrú ní òdodo àti bí Aísáyà ti wí tẹ́lẹ̀. bí kò ṣe bí olúwa àwọn ọmọ ogun ti fi irú ọmọ sílẹ̀ fún wa àwa ìbá ti dàbí Sódómù àbá sì ti sọ wá dàbí Gòmórà. ǹjẹ́ kí ni àwa wàá wí? pé àwọn kèfèrí tí kò lépa òdodo ọwọ́ wọn tẹ òdodo ṣùgbọ́n òdodo tí ó ti inú ìgbàlà wá ni ṣùgbọ́n Ísírẹ́lì tí ń lépa òfin òdodo ọwọ́ wọn kò tẹ òfin òdodo nítorí kíni nítorí wọn kò wá nípa ìgbàgbọ́ ṣùgbọ́n bí ẹni pé nípa iṣẹ́ òfin nítorí wọn kọsẹ̀ lára òkúta ìkọsẹ̀ nì gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé. kíyèsí ó gbé òkúta ìkọsẹ̀ àti àpáta ìdìgbòlù kalẹ̀ ní Síónì ẹnikẹ́ni tí ó bá sì gbà á gbọ́ ojú kì yóò tì í róòmù orí kẹwàá. Ara, ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí ọlọ́run fún ísírẹ́lì ni fún ìgbàlá wọn nítorí mo gba ẹ̀rí wọn jẹ́ pé wọ́n ní ìtara fún ọlọ́run ṣùgbọ́n kì í ṣe gẹ́gẹ́ bí ìmọ̀ nítorí bí wọn kò ti mọ òdodo ọlọ́run tí wọ́n sì ń wá ọ̀nà láti gbé òdodo ara wọn kalẹ̀ wọn kò tẹríba fún òdodo ọlọ́run nítorí Kristi ni òpin òfin sí òdodo fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́ Mósè ṣàkọ̀wé rẹ̀ pé ẹni tí ó bá ṣe òdodo tí í ṣe ti òfin yóò yè nípa rẹ̀ ṣùgbọ́n òdodo tí í ṣe ti ìgbàgbọ́ sọ báyìí pé má ṣe wí ní ọkàn rẹ pé ta ni yóò gòkè lọ sí ọ̀run èyí nìní láti mú Kristi sọ̀kalẹ̀ tàbí ta ni yóò sọ̀kalẹ̀ lọ sí ọ̀gbun èyí nìní láti mú Kristi gòkè ti inú òkú wá ṣùgbọ́n kí ni ó wí ọ̀rọ̀ náà wà létí ọ̀dọ̀ rẹ ní ẹnu rẹ àti ní ọkàn rẹ èyí nìní ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù pé bí ìwọ bá fi ẹnu rẹ jọ̀wọ́ Jésù ní Olúwa tí ìwọ sì gbàgbọ́ ní ọkàn rẹ pé. Pe ọlọ́run jí i dìde kúrò nínú òkú a ó gbà ọ́ là nítorí ọkàn ni a fi gbàgbọ́ sí òdodo ẹnu ni a sì fi jẹ́wọ́ sí ìgbàlà nítorí ìwé mímọ́ wípé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ ojú kì yóò tì í nítorí kò sí ìyàtọ̀ nínú Júù àti Hélénì nítorí olúwa kan náà lolúwa gbogbo wọn ó sì pọ̀ ní ọrọ̀ fún gbogbo àwọn tí ń ké pè é nítorí ẹnikẹ́ni tí ó bá sáà pe orúkọ olúwa ni a ó gbàlà jẹ́ wọn ó wá ti ṣe ké pe ẹni tí wọn kò gbàgbọ́ wọn ó wá sì ti ṣe gba ẹni tí wọn kò gbúrò rẹ̀ rí gbọ́ wọn ó wá sì ti ṣe gbọ́ láìsí oníwàásù wọn ó wá sì ti ṣe wàásù bí kò ṣe pé a wọn gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé. ẹsẹ̀ àwọn tí ń wàásù ìhìnrere àlàáfíà ti dára tó àwọn tí ń wàásù ìhìn ayọ̀ ohun rere ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn ni ó gbọ́ ti ìhìnrere nítorí àìsáyà wípé. olúwa ta ni ó gba ìhìn wa gbọ́. ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti í wá àti gbígbọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n mo ní wọn kò á gbọ́ bí bẹ́ẹ̀ ni nítòótọ́. ohùn wọn jáde lọ sí gbogbo ilẹ̀ àti ọ̀rọ̀ wọn sí òpin ilẹ̀ ayé. ṣùgbọ́n mo ní. Ni Israeli kò ha mọ̀ bí Mósè ni ó kọ́ wípé. èmi ó fi àwọn tí kì í ṣe ènìyàn mú yín jowú àti àwọn aláìmọ̀ye ènìyàn ni èmi ó fi bí yín nínú. ṣùgbọ́n Aísáyà tilẹ̀ láyà ó sì wí pé. àwọn tí kò wá mi rí mi àwọn tí kò béèrè mi ni a fi mí hàn fún. ṣùgbọ́n nípa ti Ísírẹ́lì ni ó wí pé ní gbogbo ọjọ́ ni mo na ọwọ́ mi sí àwọn aláìgbọràn àti aláriwísí ènìyàn. róòmù orí kọkànlá. ǹjẹ́ mo ní ọlọ́run á ta àwọn ènìyàn rẹ̀ nù bí? kí a má rí i nítorí Ísírẹ́lì ni èmi pẹ̀lú láti inú irú ọmọ Ábúráhámù ní ẹ̀yà Bẹ́ńjámínì. Ọlọ́run kò ta àwọn ènìyàn rẹ̀ nù tí ó ti mọ̀ tẹ́lẹ̀ tàbí ẹ̀yin kò mọ̀ bí ìwé mímọ́ ti wí ní ti Èlíjà bí ó ti ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run sí Ísírẹ́lì wípé. Olúwa wọ́n ti pa àwọn wòlíì rẹ̀ wọ́n sì ti wú àwọn pẹpẹ rẹ lulẹ̀ èmi nìkan ṣoṣo ni ó sì kù wọ́n sì ń wá ẹ̀mí mi. ṣùgbọ́n ìdáhùn wo ni Ọlọ́run fi fún un. ó ti kù ẹ̀ẹ́dẹ́gbàárin ènìyàn sílẹ̀ fún ara mi àwọn tí kò tẹ eékún ba fún Báálì. gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni ní àkókò ìsinsìnyí pẹ̀lú apá kan wà nípa ìyànfẹ́ ti orí ọ̀fẹ́ bí ó bá sì ṣe pé nípa ti orí ọ̀fẹ́ ni ǹjẹ́ kìí ṣe ti iṣẹ́ mọ́ àyàmọ̀ bí orí ọ̀fẹ́ kìí ṣe orí ọ̀fẹ́ mọ́ ṣùgbọ́n bí ó bá ṣe pé nípa ti iṣẹ́ ni ǹjẹ́ kìí ṣe ti orí ọ̀fẹ́ mọ́ àyàmọ̀ bí iṣẹ́ kìí ṣe iṣẹ́ mọ́ kí a ní ohun tí Ísírẹ́lì ń wá kiri òun náà ni kò rí ṣùgbọ́n àwọn ẹni ìyànfẹ́ ti rí i a sì ṣí àyà àwọn ìyókù lé e gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé. Ọlọ́run ti fún wọn ní ẹ̀mí oorun ojú kí wọn kí ó má lè wòran àti etí kí wọn kí ó má lè gbọ́ràn títí ó fi di òní olónìí. Dáfídì sì wí pé jẹ́ kí tábìlì wọn kí ó di ìdẹkùn àti ẹgẹ́ àti ohun ìkọ̀sẹ̀ àti ẹ̀san fún wọn kí ojú wọn kí ó ṣókùn kí wọn kí ó má lè ríran kí ó sì tẹ́ ẹ̀hẹ́ wọn ba nígbà gbogbo. ǹjẹ́ mo ní wọ́n á kọsẹ̀ kí wọn kí ó lè ṣubú kí a máa rí i ṣùgbọ́n nípa ìṣubú wọn ìgbàlà dé ọ̀dọ̀ àwọn kèfèrí láti mú wọn jowú ṣùgbọ́n bí ìṣubú wọn bá di ọrọ̀ ayé àti bí ìfàsẹ́yìn wọn bá di ọrọ̀ àwọn kèfèrí mélòó mélòó ni kíkún wọn ẹ̀yin tí í ṣe kèfèrí ni èmi ṣáà ń bá sọ̀rọ̀ níwọ̀n bí èmi ti jẹ́ àpọ́stélì àwọn kèfèrí mo gbé oyè mi ga bí ó lè ṣe kí èmi kí ó lè mú àwọn ará mi jowú àti kí èmi kí ó lè gbà díẹ̀ nínú wọn. No nítorí bí títanù wọn bá jẹ́ ìlàjà ayé gbígbà wọn yóò á ti rí bí kò ṣe ìyè kúrò nínú òkú. ǹjẹ́ bí àkóso bá mọ́ bẹ́ẹ̀ ni àkópọ̀ bí gbòǹgbò bá sì mọ́ bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀ka rẹ̀ náà ṣùgbọ́n bí a bá yà nínú àwọn ẹ̀ka kúrò tí a sì lọ́ ìwọ tí í ṣe igi òróró ìgbẹ́sára wọn tí ìwọ sì ń bá wọn pín nínú gbòǹgbò àti ọ̀rá igi òróró náà má ṣe ṣe féfé sí àwọn ẹ̀ka náà ṣùgbọ́n bí ìwọ bá ń ṣe féfé ìwọ kọ́ li ó ru gbòǹgbò ṣùgbọ́n gbòǹgbò ni ó ru ìwọ ǹjẹ́ ìwọ ò wí pé a ti fa àwọn ẹ̀ka náà ya nítorí kí a lè lọ́mi sínú rẹ̀ ó dára nítorí àìgbàgbọ́ ni a ṣe fà wọ́n ya kúrò ìwọ sì dúró nípa ìgbàgbọ́ rẹ má ṣe gbé ara rẹ ga ṣùgbọ́n bẹ̀rù nítorí bí ọlọ́run kò bá dá ẹ̀ka ìyẹ́ka sí kíyèsára kí ó má ṣe aláìdá ìwọ náà sí nítorí náà wo oore àti ìkannú ọlọ́run lórí àwọn tí ó ṣubú ìkannú ṣùgbọ́n lórí ìwọ oore bí ìwọ bá dúró nínú oore rẹ̀ kí a má bàa ké ìwọ náà kúrò àti àwọn pẹ̀lú bí wọn kò bá jókòó sínú àìgbàgbọ́ a ó lọ wọn sínú rẹ̀ nítorí Ọlọ́run lè tún wọn lọ sínú rẹ̀ nítorí bí a ti ké ìwọ kúrò lára igi òróró ìgbẹ́ nípa ẹ̀dá tí a sì lọ́ ìwọ sínú igi òróró rere lòdì sí ti ẹ̀dá mélòó mélòó ni a ó lọ́ àwọn wọ̀nyí tí í ṣe ẹ̀ka ìyẹ́ka sára igi òróró wọn. Ará, èmi kò sáàfẹ́ kí ẹ̀yin kí ó wà lé òpè ní ti ohun ìjìnlẹ̀ yìí. Kí ẹ̀yin má bàa ṣe ọlọ́gbọ́n ní ojú ara yín. Pé ìfọ́jú bá Ísírẹ́lì ní apá kan títí kíkún àwọn kèfìrí yóò fi dé. Bẹ́ẹ̀ ni a ó sì gba gbogbo Ísírẹ́lì là gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé. Ní Síónì ni olùgbàlà yóò ti jáde wá yóò sì yí àìwà bí Ọlọ́run kúrò lọ́dọ̀ Jákọ́bù èyí sì ni májẹ̀mú mi fún wọn nígbà tí èmi ò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò. nípa ti ìhìnrere ọ̀tá ni wọ́n nítorí yín bí ó sì ṣe ti ìyànfẹ́ ni olùfẹ́ ni wọ́n nítorí ti àwọn baba nítorí àìlábàámọ̀ ni ẹ̀bùn àti ìpè Ọlọ́run nítorí gẹ́gẹ́ bí ẹ̀yin kò ti gba Ọlọ́run gbọ́ rí ṣùgbọ́n nísinsìnyí tí ẹ̀yin ti rí àánú gbà nípa ìgbàgbọ́ wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn wọ̀nyí tí ó ṣe àìgbọràn nísinsìnyí kí àwọn pẹ̀lú bá lè rí àánú gbà nípa àánú tí a fi hàn yín nítorí Ọlọ́run ṣe gbogbo wọn mọ́ pọ̀ sínú àìgbàgbọ́ kí ó lè ṣàánú fún gbogbo wọn ha ìjìnlẹ̀ ọ̀rọ̀ àti ọgbọ́n àti ìmọ̀ Ọlọ́run àwa má rí di ìdájọ́ rẹ̀ ti rí ọ̀nà rẹ̀ sì ju àwárí lọ. nítorí ta ni ó mọ inú olúwa tàbí ta ni í ṣe ìgbìmọ̀ rẹ̀ tàbí ta ni ó kọ́ fi fún un tí a ó sì san padà fún un. nítorí láti ọ̀dọ̀ rẹ̀ àti nípa rẹ̀ àti fún un ni ohun gbogbo ẹni tí ògo wà fún láéláé àmín. Róòmù orí kejìlá nítorí náà mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ará kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́ ìtẹ́wọ́gbà èyí ni iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà kí ẹ má sì dara yín pọ̀ mọ́ ayé yìí ṣùgbọ́n kí ẹ paradà láti di titun ní ìrò inú yín kí ẹ̀yin kí o lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára tí ó sì ṣe ìtẹ́wọ́gbà tí ó sì pé jẹ́ mo wí fún olúkúlùkù ènìyàn tí ó wà nínú yín nípa oore ọ̀fẹ́ tí a fi fún mi kí ó má ṣe ro ara rẹ̀ jù bí ó ti yẹ ní rírò lọ ṣùgbọ́n kí ó lè rò níwọ̀ntúnwọ̀nsì bí Ọlọ́run ti fi ìwọ̀n ìgbàgbọ́ fún olúkúlùkù nítorí gẹ́gẹ́ bí àwa ti ní ẹ̀yà pípọ̀ nínú ara kan tí gbogbo ẹ̀yà kò sì ní iṣẹ́ kan náà bẹ́ẹ̀ ni àwa tí a jẹ́ pípọ̀ a jẹ́ ara kan nínú Kristi àti olúkúlùkù ẹ̀yà ara ọmọnìkejì rẹ̀ ǹjẹ́ bí àwa sì ti ń rí ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀bùn gbà gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ tí a fi fún wa bí ó ṣe ìsọtẹ́lẹ̀ ni kí a máa sọtẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìwọ̀n ìgbàgbọ́ tàbí iṣẹ́ ìránṣẹ́ kí a kọjú sí iṣẹ́ ìránṣẹ́ wa tàbí ẹni tí ń kọ́ni kí ó kọjú sí kíkọ́ tàbí ẹni tí ó ń gbani níyànjú sí ìgbìyànjú. Si ẹni tí ó ń fi fúnni kí ó máa fi inú kan ṣe é ẹni tí ń ṣe olórí kí ó máa ṣe é lé ojú méjèèjì ẹni tí ń ṣàánú kí ó máa fi inú dídùn ṣe é kí ìfẹ́ kí ó wà ní àìṣẹ̀tàn ẹ máa ta kété sí ohun tí í ṣe búburú ẹ fara mọ́ ohun tí í ṣe rere ní ti ìfẹ́ ara ẹ máa fi ìyọ́nú fẹ́ràn ara yín ní ti ọlá ẹ máa fi ẹnìkejì yín ṣáájú ní ti iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ọ̀lẹ ẹ máa ní ìgbóná ọkàn ẹ máa sin olúwa ẹ máa yọ̀ ní ìrètí ẹ máa mú sùúrù nínú ìpọ́njú ẹ máa dúró gangan nínú àdúrà ẹ máa pèsè fún àìní àwọn ènìyàn mímọ́ ẹ fi ara yín fún àlejò yìí ṣe ẹ máa súre fún àwọn tí ń ṣe inúnibíni sí yín ẹ máa súre ẹ má sì ṣépè àwọn tí ń yọ̀ ẹ máa bá wọn yọ̀ àwọn tí ń sọkún ẹ máa bá wọn sọkún ẹ máa wà ní inú kan náà sí ara yín ẹ má ṣe tọ́jú ohun gíga ṣùgbọ́n ẹ máa tẹ̀lé àwọn onírẹ̀lẹ̀ ẹ má ṣe jẹ́ ọlọ́gbọ́n ní ojú ara yín ẹ má ṣe fi búburú san búburú fún ẹnikẹ́ni ẹ máa pèsè ohun tí ó tọ́ níwájú gbogbo ènìyàn bí ó lè ṣe bí ó ti wà ní ipá tiyín ẹ máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn olùfẹ́ ẹ má ṣe gbẹ̀san ara yín ṣùgbọ́n ẹ fi àyè sílẹ̀ fún ìbínú nítorí a ti kọ ọ́ pé olúwa wí pé. tèmi ni ẹ̀san èmi ó gbẹ̀san. ṣùgbọ́n bí ebi bá ń pa ọ̀tá rẹ fún un ní oúnjẹ bí òǹgbẹ bá ń gbẹ ẹ́ fún un ní omi mu ní ṣíṣe bẹ́ẹ̀ ìwọ òkú ẹyin iná lé e ní orí má ṣe jẹ́ kí búburú ṣẹ́gun rẹ ṣùgbọ́n fi rere ṣẹ́gun búburú. róòmù orí kẹtàlá. kí olúkúlùkù ọkàn kí ó forí balẹ̀ fún àwọn aláṣẹ tí ó wà ní ipò gíga nítorí kò sí àṣẹ kan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 a kó o pọ̀ nínú ọ̀rọ̀ yìí pé fẹ́ràn ọmọnìkejì rẹ bí ara rẹ ìfẹ́ kìí ṣe ohun búburú sí ọmọnìkejì rẹ̀ nítorí náà ìfẹ́ ni àkójá òfin àti èyí bí ẹ ti mọ àkókò pé ó ti tó wákàtí nísinsìnyí fún yín láti jí lójú oorun nítorí nísinsìnyí ni ìgbàlà wa ń súnmọ́ etílé ju ìgbà tí àwa ti gbàgbọ́ lọ òrùbù kọjá tán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 kí ẹ má sì pèsè fún ara láti máa mú ìfẹ́kúfẹ́ rẹ̀ ṣẹ. Róòmù orí kẹrìnlá. ṣùgbọ́n ẹni tí ó bá ṣe àìlera ní ìgbàgbọ́ ẹ gbà á ní àìtọpinpin ìṣiyèméjì rẹ̀ ẹnìkan gbàgbọ́ pé òun lè máa jẹ gbogbo ẹlòmíràn tí ó sì ṣe aláìlera ń jẹ ewébẹ̀ kí ẹni tí ń jẹ má ṣe kẹ́gàn ẹni tí kò jẹ kí ẹni tí kò sì jẹ kí ó má ṣe dá ẹni tí ń jẹ lẹ́jọ́ nítorí Ọlọ́run ti gbà á ta ni ìwọ tí ń dá ọmọ ọ̀dọ̀ ẹlòmíì lẹ́jọ́ lójú olúwa rẹ̀ ni ó dúró tàbí tí ó ṣubú nítòótọ́ a ó sì mú un dúró nítorí olúwa ní agbára láti mú un dúró ẹlòmíì ń bùyìn fún ọjọ́ kan ju òmíràn lọ ẹlòmíì ń bùyìn fún ọjọ́ gbogbo bákan náà kí olúkúlùkù kí ó dá ara rẹ̀ lójú ní inú ara rẹ̀ ẹni tí ó bá ń kíyèsí ọjọ́ ó ń kíyèsí fún olúwa ẹni tí kò bá sì kíyèsí ọjọ́ fún olúwa ni kò kíyèsí i ẹni tí ń jẹun ó ń jẹun fún olúwa nítorí ó ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹni tí kò bá sì jẹun fún olúwa ni kò jẹun ó sì ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí kò sí ẹnìkan nínú wa tí ó wà láàyè fún ara rẹ̀ kò sì sí ẹni tí ó ń kú fún ara rẹ̀ nítorí bí a bá wà láàyè àwa wà láàyè fún olúwa bí a bá sì kú àwa kú fún olúwa nítorí náà bí a wà láàyè tàbí bí a kú ni ti olúwa ni àwa í ṣe nítorí ìdí èyí náà ni Kristi ṣe kú tí ó sì tún yè kí ó lè jẹ́ olúwa àti òkú àti alààyè ṣùgbọ́n èé ṣe tí ìwọ fi ń dá arákùnrin rẹ lẹ́jọ́ tàbí èé sì ti ṣe tí ìwọ fi ń kẹ́gàn arákùnrin rẹ gbogbo wa ni yóò sáà dúró níwájú ìtẹ́ ìdájọ́ Kristi nítorí a ti kọ ọ́ pé olúwa wí pé. bí èmi ti wà gbogbo eékún ni yóò kúnlẹ̀ fún mi àti gbogbo ahọ́n ni yóò sì jẹ́wọ́ fún Ọlọ́run. ǹjẹ́ nítorí náà olúkúlùkù wa ni yóò jíyìn ara rẹ̀ fún Ọlọ́run nítorí náà má ṣe jẹ́ kí a tún máa dá ara wa lẹ́jọ́ mọ́ ṣùgbọ́n ẹ kúkú máa ṣe ìdájọ́ èyí kí ẹnikẹ́ni má ṣe fi ohun ìkọ̀sẹ̀ tàbí ohun ìdùgbòlù sí ọ̀nà arákùnrin rẹ̀ mo mọ̀ ó sì dá mi lójú nínú Jésù Olúwa pé kò sí ohun tí ó ṣe àìmọ́ fún ara rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá ka ohunkóhun sí àìmọ́ òun ni ó ṣe àìmọ́ fún ṣùgbọ́n bí inú arákùnrin rẹ bá bàjẹ́ nítorí oúnjẹ rẹ ǹjẹ́ ìwọ kò rìn nínú ìfẹ́ mọ́ ẹni tí Kristi kú fún má ṣe fi oúnjẹ rẹ pa á kúgbé ǹjẹ́ ẹ má ṣe jẹ́ kí a máa sọ̀rọ̀ ire yín ní búburú nítorí ìjọba ọlọ́run kì í ṣe jíjẹ àti mímu bí kò ṣe òdodo àti àlàáfíà àti ayọ̀ nínú ẹ̀mí mímọ́ nítorí ẹni tí ó bá ń sin Kristi nínú nǹkan wọ̀nyí ni ó ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run tí ó sì ní ìyìn lọ́dọ̀ ènìyàn ǹjẹ́ nítorí náà kí àwa kí ó máa lépa ohun tí í ṣe ti àlàáfíà àti ohun tí àwa ò fi gbé ara wa ró nítorí oúnjẹ má ṣe bi iṣẹ́ Ọlọ́run ṣubú ohun gbogbo ni ó mọ́ ní tòótọ́ ṣùgbọ́n ibi ni fún olúwa rẹ̀ náà tí ó jẹun lọ́nà ìkọ̀sẹ̀ ó dára kí a má jẹ ẹran kí a má mu wáìnì àti ohun kan nípa èyí tí arákùnrin rẹ yóò kọsẹ̀ àti tí a ó fi sọ ọ́ di aláìlera ìwọ ní ìgbàgbọ́ bí? ní ìfún ara rẹ níwájú ọlọ́run alábùkún fún ni olúwa rẹ̀ náà tí kò dá ara rẹ̀ lẹ́bi nínú ohun tí ó yàn ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣiyèméjì ó jẹ̀bi bí ó bá jẹ nítorí tí kò ti inú ìgbàgbọ́ wá àti ohunkóhun tí kò ti inú ìgbàgbọ́ wá ẹ̀ṣẹ̀ ni. róòmù orí kẹẹ̀ẹ́dógún ǹjẹ́ ó yẹ kí àwa tí ó lera ìbá máa ru ẹrù àìlera àwọn aláìlera kí a má sì ṣe ohun tí ó wu ara wa jẹ́ kí olúkúlùkù wa kí ó máa ṣe ohun tí ó wu ọmọnìkejì rẹ̀ sí rere rẹ̀ láti gbé e nítorí Kristi pẹ̀lú kò ṣe ohun tí ó wu ara rẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ́ pé. ẹ̀gàn àwọn tí ń gàn ọ́ ṣubú lù mí. nítorí ohunkóhun tí a ti kọ tẹ́lẹ̀ a ti kọ́ fún kíkọ́ wa pé nípa sùúrù àti ìtùnú ìwé mímọ́ kí a lè ní ìrètí ǹjẹ́ kí ọlọ́run sùúrù àti ìtùnú kí ó fi fún yín láti ní inú kan sí ara yín gẹ́gẹ́ bí Kristi Jésù kí ẹ̀yin kí ó lè fi ọkàn kan àti ẹnu kan yin ọlọ́run bàbá Jésù Kristi Olúwa lógo nítorí náà ẹ gba ara yín mọ́ra gẹ́gẹ́ bí Kristi ti gbà wá mọ́ra fún ògo ọlọ́run mo sì wí pé a ti fi Jésù Kristi ṣe ìránṣẹ́ ìkọlà nítorí òtítọ́ Ọlọ́run kí ó bàa lè mú àwọn ìlérí náà dúró tí a ti ṣe fún àwọn baba àti kí àwọn kèfìrí kí ó lè yin Ọlọ́run lógo nítorí àánú rẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé. nítorí èyí ni èmi ò ṣe yìn ọ́ láàrin àwọn kèfèrí èmi ó sì kọrin sí orúkọ rẹ. ó sì tún wí pé. ẹ̀yin kèfèrí ẹ máa yọ̀ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. àti pẹ̀lú. ẹ yin olúwa gbogbo ẹ̀yin kèfèrí ẹ sì kókìkí rẹ̀ ẹ̀yin ènìyàn gbogbo. àìsáyà sì tún wí pé. gbòǹgbò jésè kan bọ̀ wá àti ẹni tí yóò dìde ṣe àkóso àwọn kèfèrí òun ni àwọn kèfèrí yóò ní ìrètí sí. ǹjẹ́ kí ọlọ́run ìrètí kí ó fi gbogbo ayọ̀ òun àlàáfíà kún yín ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè pọ̀ ní ìrètí nípa agbára ẹ̀mí mímọ́. Ará mi ó sì dá èmi tìkára mi lójú nípa tiyín pé ẹ̀yin sì kún fún oore a sì fi gbogbo ìmọ̀ kún yín ẹ̀yin sì lè máa kìlọ̀ fún ara yín ṣùgbọ́n ará mi mo fi ìgboyà kọ̀wé sí yín ní ọ̀nà kan bí ẹni tó ń rán yín létí nítorí oore ọ̀fẹ́ tí a ti fi fún mi láti ọ̀dọ̀ Ọlọ́run wá kí èmi kí ó lè ṣe ìránṣẹ́ Jésù Kristi sí àwọn kèfèrí láti ta ọrẹ ìrere Ọlọ́run kí ọrẹ àwọn kèfèrí kí ó lè di ìtẹ́wọ́gbà tí a sọ di mímọ́ nípa ẹ̀mí mímọ́ nítorí náà mo ní ìṣògo nínú Jésù Kristi nípa ohun tí í ṣe ti Ọlọ́run èmi kò sá gbọ́dọ̀ sọ ohun kan nínú èyí tí Kristi kò ti ọwọ́ ṣe sí ìgbọràn àwọn kèfèrí nípa ọ̀rọ̀ àti ìṣe nípa agbára iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nípa agbára ẹ̀mí Ọlọ́run tó bẹ́ẹ̀ láti Jerúsálẹ́mù àti yíkáàkiri àní títí fi dé Ilirikoni mo ti wàásù ìrere Kristi ní kíkún mo dù ú láti máa wàásù ìrere náà kì í ṣe níbi tí agbé ti dá orúkọ Kristi rí kí èmi kí ó má ṣe máa mọ lé lórí ìpìlẹ̀ ẹlòmíràn ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé. àwọn ẹni tí a kò ti sọ̀rọ̀ rẹ̀ fún wọn ó rí àti àwọn tí kò ti gbọ́ òye yóò yé wọn. nítorí náà pẹ̀lú ni ààyè ṣe há fún mi ní àkókò wọ̀nyí láti tọ̀ yín wá ṣùgbọ́n nísinsìnyí bí èmi kò ti ní ààyè mọ́ ní ẹkùn wọ̀nyí bí èmi sì ti fẹ́ gidigidi láti ọdún mélòó wọ̀nyí láti tọ̀ yín wá nígbàkúùgbà tí mo bá ń lọ sí spania n ó tọ̀ yín wá nítorí mo nírètí pé èmi ò rí yín ní ọ̀nà àjò mi àti pé ẹ ò mú mi já ọ̀nà mi níbẹ̀ láti ọ̀dọ̀ yín lọ bí mo bá kọ́kún fún ẹgbẹ́ yín ní apá kan ṣùgbọ́n nísinsìnyí mo ń lọ sí Jerusalem láti ṣe ìránṣẹ́ fún àwọn ènìyàn mímọ́ nítorí tí ó wu àwọn ará Makedonia àti Akaya láti dá owó kan jọ fún àwọn tálákà àwọn ènìyàn mímọ́ tí ó wà ní Jerúsálẹ́mù nítòótọ́ ìfẹ́ inú rere wọn ni ajigbèsè wọn ni wọ́n sáà nítorí bí ó bá ṣe pé a fi àwọn kèfèrí ṣe alájọni nínú ohun ẹ̀mí wọn ajigbèsè sì ni wọ́n láti fi nǹkan ti ara ta wọ́n lọ́rẹ nítorí náà nígbà tí mo bá ti ṣe èyí tán tí mo bá sì ti di èdìdì èso yìí fún wọn tán èmi ò ti ọ̀dọ̀ yín lọ sí Spania mo sì mọ̀ pé nígbà tí mo bá dé ọ̀dọ̀ yín èmi ò wá ní kíkún ìbùkún ìrere Kristi mo sì bẹ̀ yín ará nítorí Olúwa wa Jésù Kristi àti nítorí ìfẹ́ mi kí ẹ̀yin kí ó bá mi làkàkà nínú àdúrà yín sí Ọlọ́run fún mi kí a lè gbà mí lọ́wọ́ àwọn aláìgbọràn ní Jùdíà àti kí iṣẹ́ ìránṣẹ́ tí mo ní sí Jerusalem lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ àwọn ènìyàn mímọ́ kí èmi kí ó lè fi ayọ̀ yín wá nípa ìfẹ́ Ọlọ́run àti kí èmi lè ní ìtura pọ̀ pẹ̀lú yín ǹjẹ́ kí Ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú gbogbo yín àmín. Róòmù orí kẹrìndínlógún mo fi Féébè arábìnrin wa lé yín lọ́wọ́ ẹni tí í ṣe díákónì ìjọ tí ó wà ní Kẹ́ńkíríà kí ẹ̀yin lè gbà á nínú Olúwa bí ó ti yẹ fún àwọn ènìyàn mímọ́ kí ẹ̀yin kí ó sì ràn án lọ́wọ́ iṣẹ́kíṣẹ́ tí ó ń wá ní ìrànlọ́wọ́ lọ́dọ̀ yín nítorí òun pẹ̀lú ti ń ṣe olùrànlọ́wọ́ fún ẹni pípọ̀ àti fún èmi náà pẹ̀lú ẹ kí Priska àti Aquila àwọn alábàáṣiṣẹ́ mi nínú Kristi Jésù àwọn ẹni tí ó ti ìtorí ẹ̀mí mi fi ọrùn wọn lélẹ̀ fún àwọn ẹni tí kìí ṣe kìkì èmi nìkan ni ó ń dúpẹ́ ṣùgbọ́n gbogbo ìjọ láàrin àwọn kèfèrí pẹ̀lú ẹ sì kí ìjọ tí ó wà ní ilé wọn ẹ kí Epenetu olùfẹ́ mi ọ̀wọ́n ẹni tí í ṣe àkọ́so Asia fún Kristi ẹ kí Màríà tí ó ṣe làálàá pípọ̀ lórí wa ẹ kí Androniku àti Junia àwọn ìbátan mi àti àwọn ẹgbẹ́ mi nínú túbú àwọn ẹni tí ó ní ìyìn lọ́dọ̀ àwọn àpọ́stélì àwọn ẹni tí ó ti wà nínú Kristi ṣáájú mi pẹ̀lú ẹ kí Ampliatu olùfẹ́ mi nínú Olúwa ẹ kí Ubani alábàáṣiṣẹ́ wa nínú Kristi àti Staki olùfẹ́ mi ẹ kí Áfélè ẹni tí a mọ̀ dájú nínú Kristi ẹ kí àwọn aráalé Aristóbúlù ẹ kí Herodioni ìbátan mi ẹ kí àwọn aráalé Nákísù tí ó wà nínú Olúwa ẹ kí Trífénà àti Trífósà àwọn ẹni tí ń ṣe làálàá nínú olúwa ẹkípẹ́sì olùfẹ́ tí ó ń ṣe làálàá pípọ̀ nínú olúwa ẹkírúfù tí a yàn nínú olúwa àti ìyá rẹ̀ àti ti èmi ẹkíasínkírítù plegoni emma patroba ame àti àwọn arákùnrin tí ó wà pẹ̀lú wọn ẹkífilólógù. E àti Julia Nereu àti arábìnrin rẹ̀ àti Olimpa àti gbogbo àwọn ènìyàn mímọ́ tí ó wà pẹ̀lú wọn ẹ fi ìfẹnukonu mímọ́ kí ara yín gbogbo ìjọ Kristi kí yín ará èmi sì bẹ̀ yín ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí ń mú ohun kọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin kọ́ ẹ sì kúrò ní ìsọ̀ wọn nítorí àwọn tí ó rí bẹ́ẹ̀ kò sin Jésù Kristi Olúwa wa bí kò ṣe ikùn ara wọn ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn dídùn ni wọ́n fi ń pa àwọn tí kò mọ méjì ní ọkàn dà nítorí ìgbàgbọ́ yín tàn kálẹ̀ dé ibi gbogbo nítorí náà mo ní ayọ̀ lórí yín ṣùgbọ́n èmi fẹ́ kí ẹ jẹ́ ọlọ́gbọ́n sí ohun tí ó ṣe rere kí ẹ sì ṣe òpè sí ohun tí í ṣe búburú ọlọ́run àlàáfíà yóò sì tẹ sátánì mọ́lẹ̀ ní àtẹlẹsẹ̀ yín ní lọ́ọ́lọ́ oore ọ̀fẹ́ jésù kristi olúwa wa kí ó wà pẹ̀lú yín àmín tìmọ́tíù alábàáṣiṣẹ́ mi àti lukiu àti jásónì àti sósípátérù àwọn ìbátan mi kì yín èmi tẹ́tíù tí ń kọ ìpísítélì yìí kì yín nínú olúwa gáíù baálé mi àti ti gbogbo ìjọ kì yín erastu olùtọ́jú ìṣúra ìlú kì yín àti kúátù arákùnrin oore ọ̀fẹ́ jésù kristi olúwa wa kí ó wà pẹ̀lú gbogbo yín àmín. Ah, ǹjẹ́ fún ẹni tí ó ní agbára láti fi ẹsẹ̀ yín múlẹ̀ gẹ́gẹ́ bí ìrere mi àti ìwàásù Jésù Kristi gẹ́gẹ́ bí ìṣípayá ohun ìjìnlẹ̀ tí a ti pamọ́ láti ìgbà ayérayé tí a sì ń fi hàn nísinsìnyí àti nípa ìwé mímọ́ àwọn wòlíì gẹ́gẹ́ bí òfin Ọlọ́run ayérayé tí a ń fi hàn fún gbogbo orílẹ̀-èdè sí ìgbọràn ìgbàgbọ́ Ọlọ́run ọlọ́gbọ́n nìkan ṣoṣo nípasẹ̀ Jésù Kristi ni ògo wà fún láéláé àmín. Ah,